Tone Drill Series 3 Tones in Longer Phrases Drill 1 Reply same or different Parí iṣẹ́ rẹ. sọ́jà. Different Ó dínwó jù. Ó wá Same Ọmọ mẹ́wàá. Obìnrin Different Kọ́kọ́rọ́ àpótí kan. different. obì mẹ́ta ó lọ sọ́jà. different. ẹyin méjì ọmọ mẹ́fà. same. àti odò aládùúgbò. different ọdún mẹ́rin mo nílé kan. same. n kò bínú a kò lówó. same. àbíkú ni ọ̀gẹ̀dẹ̀ ni. different.